kama qaida kulliya qaida qaida gbetan qaida tó kóhun tó pọ̀ sínú òun náà ni ikọ̀ fúnni kó ń bi àṣejù tó fi jẹ́ qaida kulliya ni pé yóò láwọn juz'iyat àwọn ẹ̀túntún yóò láwọn páàtì tí ó kó sínú ẹ̀ agbọ́dọ̀ ṣe gòló fi sọ́ọ̀n hmm? agbọ́dọ̀ ṣe àṣejù nú àwẹ̀ àṣejù nú òrun àṣejù nú zaka àṣejù nínú hajj àṣejù nínú umrah àṣejù nínú gbogbo nǹkan wọ́n fi kọ́ídà kò léyà òun wà bí principle general principle yóò wá kó àwọn nǹkan kan yóò kó sí inú tá a máa lò lé lórí so a gbọ́dọ̀ ṣàṣejù kankan nínú ẹ̀sìn gbogbo ẹ̀sìn wa a gbọ́dọ̀ ṣàṣejù ló fà tó fi jásí pé ahlu sunna yìí ṣaláṣejù olùpèpè kò ń bí àṣejù ni wọ́n ṣùgbọ́n àwọn nǹkan táwọn èèyàn ti bá sábà tán ti rí lẹ́sìn táwọn wá ń sọ pé kò dáa yìí làwọn èèyàn fi rí wọn pé aláṣejù ni wọ́n ṣùgbọ́n àwọn tó ń ṣe nǹkan yẹn gangan láláṣejù ẹni tó gbé aṣọ funfun wọnú Islam tó lára ẹ̀sìn ní òun láláṣejù kìí ṣẹni tó ní kó gbé kó ń bẹ́ kìí sáré ẹni tó gbé bàndìrì wọnú Islam tó fi lóun tó lára àrántí Ọlọ́run ní láláṣejù kìí ṣẹni tó ní kó gbé kó ń bẹ́ ẹni tí ń fún jà tí ń wọ white and green tó láṣọ aṣọ àrántí Ọlọ́run nìyẹn òun láláṣejù kìí ṣẹni tó ní kò dáa ẹni tí ń mí tó lóun ṣèrántí Ọlọ́run òun la aláṣejù kìí ṣe ní tó sọ pé ìranù ní í ṣe ṣùgbọ́n lè ní àwọn tí bá ń kọ nǹkan yẹn làwọn èèyàn máa wá pè ní aláṣejù àwọn tí ń ṣe gangan wọn ò rí wọn ní kíni wọn rí wọn láláṣejù so alùsùnà ìṣe aláṣejù so yé olùkọ́ àṣejù ni a gbọ́dọ̀ ṣàṣejù nínú ẹ̀sìn wa kódà níbi pípé àwọn èèyàn a ṣàṣejù a balance bó láti balance níbi pípé a gbọ́dọ̀ mọ ibi tó yẹ ká ti rọ̀ àti ibi tó yẹ ká ti le àwa gbọ́dọ̀ mọ̀ pé ààyè rírọ̀ pọ̀ ju ààyè líle lọ a máa ń rọ̀ pẹ̀lú àwọn tá à ń pè àtàwọn tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ àwa máa ń le sí ẹni tó mọ̀ tí wọ́n ń tako òdodo lẹ́yìn ìgbà tá a bá ti rí pé ah, eléyìí mọ̀ ó máa máa sórí kunkun ni a máa ń le sírú wọn ìgbà tó lọ́n fẹ́ràn Musa àti Harun sí Firaun kí lọ́n sọ ọlọ́ọ̀ni kan rọ̀ fún ká má bóyá tẹ ẹ bá rọ̀ yóò gbà wá sí i so ló fa tó jásí pé ìpìlẹ̀ ẹni tí ó pe àwọn èèyàn náà ni kó kó bá wọn sọ ń pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní tòbínùbí kó má sọ ọ lọ́nà tí wọ́n gbà fi sá tí wọ́n gbà fi rí i pé ah ẹni tó ń pè wá sí yóò fẹ́ lè dí ànífẹ́ lè ṣe o torí pé nǹkan tó rọ ni tó bá gbé kalẹ̀ fún wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó le gan tẹ́ bá tẹ́ bá gbé e láwọn èèyàn lọ́wọ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn máa ń rí ibi tó rọ̀ kó dẹ̀ wọ àwọn kọ́sìsì míì táwọn èèyàn ń ṣe kọ́sì yẹn ó ṣùgbọ́n àwọn tí ó pè wọ́n sí wọ́n á pé very simple kìíní kan very easy tó bá ṣe kíní kan náà dẹ̀kọ́ ah, mo lè ṣe náà mo lè ṣe náà á kàn wọ̀bẹ̀ ni wọ́n á lè wọ̀bẹ̀ kó má lè ṣe ó dẹ̀ lè wọ̀bẹ̀ kó padà lè ṣe so bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ máa pa àwọn èèyàn sẹ́sìn gbọ́dọ̀ jẹ́ kán rí pé Islam very easy religion ẹ̀sìn tó easy láti ṣe ni kò jẹ́ pé ọ̀nà tẹ́yìn ó gbà máa fi gbé wá gbígbà pé ah, Islam le jù báyìí lọ tó bá mọ̀ pé ọba nìkan ṣe ń ẹ̀kan so bẹ́ẹ̀ náà làwọn tá a láǹkọ́ lẹ́kọ̀ọ́ ó dálé kéwúlẹ̀ òun káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nísìn ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ lé torí pé ó fẹ́ rí àwọn èèyàn tí wọ́n padà wà nípò olùpèpè sójú ọ̀nà ọlọ́run ni má fi ẹgba lé wọn báwọn kan ṣe ti fi ìyà ìyà burúkú tán fi lé àwọn èèyàn nínú Islam tán fi lé àwọn èèyàn nídìí kéwú táwọn adẹni tí ò tiẹ̀ lè dá Kùránì kàmá lè ní wọn ò lè dá àlè lé Kùránì so àyè fi ẹgba àyè fi ashness àyè fi lé àwọn èèyàn tó ra fẹ́ rè wọ́n fún ọjọ́ ọ̀la ìsìláàmù ni a gbọ́dọ̀ lé nílẹ̀kulẹ̀ ẹni tá a lè lè mọ́nà ọmọ akẹ́kọ̀ọ́ ní ìta rí pé a kìí ṣe ibi kìí ṣe pọ́pọ́lọ rẹ̀ ò sí kò serious àti wá gbìyànjú gbìyànjú àwa bá wí àtún wá rọ̀ padà bá a ṣe máa ń ṣe nìyẹn ó clear bí ṣùgbọ́n ẹni tá a mọ̀ pé eléyìí ti máa òdodo ó máa ma fẹ́ máa gbógun ti òdodo yẹn ní irú ẹni bí a máa ń ṣe kíni a máa ń lè má wọn tó lẹ́yìn pé àwọn líle ibi táwọn líle bá ti wá àwọn aspect ìdánwò ní ti máa ṣe kíni ẹ ti máa wá ẹ wo ẹnìkan mùsùlùmí tó ẹsẹ̀ gba Islam ó wọ inú mọ́ṣáláṣí ànábì ó sì bọ́ so ìtọ́ngbọ̀n ó wá kọjú sí orígun kan ẹ̀ sì ń tọ̀ síbẹ̀ nínú mọ́ṣáláṣí pa ó kọ̀yìn sáwọn yẹn wá ń tọ̀ sí orígun kan àwọn yẹn dìde wọ́n lè máa arábìnrin da ọ̀hún láti ẹ̀dọ̀rọ̀mù ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ má dà tọ̀ mọ́lá ẹ má jẹ́ tó fọ́n káàkiri ẹ̀fílẹ̀ ẹjọ́ tó ẹjọ́ yanjú ààrẹ ọba anábì ti rọ́ńbẹ̀ ordinarily tí sàábì kan bá ṣe anábì ó lè mọ ẹni tó ti gbọ́n tá anábì ń sọ yẹ anábì ó lè mọ màá sì má pẹ̀rẹ̀ wá ṣùgbọ́n ẹni tó ń tọ̀ yẹn anábì nìkan filẹ̀ wọ́n wá filẹ̀ àwọn tó wá tó wá tọ̀kọ́lá anábì wá ní kan lọ tún kan lọ fọbẹ̀ ànábì wa mu ẹni tó tọ̀kọ́ là ànábì ní kó fọ̀ àwọn tí èyí ṣe páwọn ni wọ́n tọ̀ ànábì wa ní kan lọ́pọ̀ mi wá náà wá fi fọ̀ bẹ̀ <laughs> ẹ̀rí nǹkan ànábì ló sì wọnú mọ́ṣáláṣí kẹlẹ̀ǹbẹ̀ lásán là ànábì rí ní orígun nǹkan nínú mọ́ṣáláṣí kẹlẹ̀ǹbẹ̀ itọ́ kìkì tí máa dàbí ikun tó máa ń jáde lẹ́nu òun là rí ní abala abìkan nínú mọ́ṣáláṣí tó jọ ànábì pọ́n jọ ànábì change wọ́n rí pé ìbínú yẹn wọ́n rí lójú anabi sallallahu alayhi wa sallam ha ẹnìkan rí pé ah anabi anabi ah! wọlé anabi wọlé lẹ́ni tí lẹ́ni lẹ́ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí anabi ṣe wá tún wá yíjú padà báyìí ojú ìṣe wá yí padà báyìí wọ́n wá ó kàn fura síbẹ̀ ah ibi ìrojú anabi lọ ah kẹlẹ̀bẹ̀ ló bí anabi nínú anabi ó sì àtàkì ẹnìkan pé wọ́n ló ṣe ló bí anabi anabi yíjú padà ojú anabi change ojú pọ́n allahu akbar ẹni yẹn wá dìde ó wá mú aṣọ ó fi nu ojú ibi tí kẹlẹ̀ǹbẹ̀ wà ó fi fa kó ń bẹ̀ ó wá fín lọ́ fi ń dà síbẹ̀ ó sì ṣe báyìí anabi kẹ smile allahu akbar ẹ wo nǹkan ẹ wo bí tá anabi ti le ẹ wo bí tá anabi ti rọ nínú tọ́ àti kẹlẹ̀ǹbẹ̀ wo ló burú jù èwo ló lè bẹ̀sìn jẹ́ mọ̀yàn ló lè bànújẹ́ mọ̀yàn lọ́wọ́ ìtọ̀ kódà kéèyàn fara yí kẹlẹ̀ mbẹ́ kò lè bẹ̀sìn jẹ́ kò lè bànújẹ́ ṣùgbọ́n àwọn tó ti gbọ́ yé lànàbí bínú sí mbẹ́ pé ah, ah yóò ṣe wá jẹ́ ilẹ̀ tó máa tu kẹlẹ̀ mbẹ́ ní sínú mọ́ṣáláṣí ṣùgbọ́n ẹni tó ń jáde sówọ́ mọ́ṣáláṣí tó ń tọ̀ síbẹ̀ ànábì sì mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ànábì mú ni kì í ṣe ẹni tó ti mọ̀ àmọ́ àwọn tó ti mọ̀ yẹn ànábì ṣe kí ni ànábì lè mọ̀ ọ́ bó ṣe rí nìyẹn àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ gbọ́ yé bí olùkọ́ ṣe gbọ́dọ̀ rí nìyẹn ọ̀rọ̀ pé kìnnì kan bá kìnnì kan bá ṣe ń kọ́ yẹn bá ṣe bá ṣe lè kọ́ yẹn gbogbo ẹ̀ tí yẹn bá study ànábì èyí ó gẹ̀tì ẹ̀ ah, báyìí la ṣe lè báyìí la ṣe lè báyìí la ṣe lè tá a bá study Quran á gẹ̀tì ẹ̀ pé báyìí la ṣe lè báyìí la ṣe lè so kọ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so torí ẹ̀ fún di eléyìí wọ́n ní ṣètàn kọ́ídà kùlíyà òun náà ni wípé anáyọ anilgolowi àgbọ̀dọ̀ máa ṣe àṣejù ní gbogbo abala àgbọ̀dọ̀ ṣàṣejù so yé so wọ́n máa rí fatuma ya olú ìléhi bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ máa ń tàṣejù máa ń padà ń líìdì sí gbogbo ń tàṣejù bá ti wà ń bẹ̀ a máa padà ṣàkóbá fún nǹkan yẹn tọ́lá nẹ́bi ní àrífkù kónú fi ṣe ìlà záànàhù zainu ni ọ̀ṣọ́ bẹ̀rẹ̀ láti yọ zina ọ̀ṣọ́ anábì ní pẹ̀lẹ́kùtù ò ní wà níbi nǹkan kan àfi kó kó ọ̀ṣọ́ bá nǹkan yẹn wala yunza'u min shay'in illa sha'nahu shay'un ní àbùkù tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá kó bí nǹkan táṣejú wọ́ bẹ́ẹ̀ yóò kó àbùkù bá nǹkan yẹn ni yóò ṣe ni torí ẹ̀ la fi gbọ́dọ̀ ní ní pẹ̀lẹ́ The Guidance Facebook page. Follow, like, and share.